tí ó brightness set ní ẹgbẹ̀rẹ̀ fún. Madinidas brightness set. Èyí bá do ní dúdú ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún Atlas Colorator set. Sẹ́ni gbogbo àwọn yóò máa dọ̀nà. Ẹ̀sìn ló fi maintain bẹ́ẹ̀ ṣe wà. Side by side ló wà. Ìbá ìjẹ́ middle size pẹ̀lú regular size. Senior brightness set wà. Èyí bá ọmọ kékèké lè máa lò. Ọ̀tọ̀ wọn kọ́ síbẹ̀. Fẹ́ni fẹ́ fẹ́ fọ́jú pẹ̀lú ara. Kí wọ́n bá yín bò kí ẹ kọ́kọ́ polówó lẹ́ẹ̀kan sí so tẹ́ bá ti ń gbọ́ nípa cream yìí oníkẹbẹ̀rẹ̀ sí ń lò báyìí o tẹ́ bá ti ń lò kó sí pé ibì kan dúdú ibì kan pupa ibì kan dàbí red ibì kan wá dàbí green àbí pé ibì kan ó tún wá dàbí pé blue black àbí kó tiẹ̀ wá dàbí àwọ̀ leopard àwọ̀ yìí bóyá tiger ni no tẹ bá ti ń lo cream yẹn àwọ̀ yín máa dọ́gba látòkè dé sàlẹ̀ ni ó ti yẹ cream tó máa jẹ́ kára yín dàbí ara leopard bíi skin tí bí aṣọ tá wọ̀ yẹ má lò ó ṣùgbọ́n tẹ bá ti gbé ilé e tó bá jẹ́ pé dúdú ni wàá máa dán tó bá sì jẹ́ pupa ni wàá rí ropoto ó ti yé hmm. wàá dàbí àwọn ìyàwó àsìkò adó máa dán tó bá máa dúdú a máa dúdú a sì máa dán tó bá jẹ́ pé pupa ni a wá mọ́lẹ̀ á ríro ó ti yé yín ṣé o mọ̀ pé tí èèyàn bá pupa tó jẹ́ pé pupa ni tó bá ṣe eyín eyín yẹn á ṣe kí ni á jáde eyín yẹn á jáde tó bá tún wá jẹ́ dúdú ni tó bá tún wá ṣe eyín kàṣà ẹ ṣáà rí ṣe rí àwọn obìnrin gan tó bá ti rí wọn ní ah, Auto-Bola yẹn àkàìmọye àwọn yẹn ní love the set of her teeth torí pé skin yẹn dọ́gba ni ṣùgbọ́n tí skin yẹn ò bá dọ́gba tó bá ṣí eyín ah, kò ní bọ́ sí o wàá kàn máa dọ́gbọ́n fún ẹnu pọ̀ wàá máa fi style sí bó ṣe wù mí sí ni mo ṣe lè ṣe tèmi bó ṣe wù mí ni ó ṣe tèmi ó ti yé torí pé skin yẹn dọ́gba àwọn tó máa jẹ́ kí skin yín dọ́gba látẹ̀ni lọ́la gbé wá fún yín ká tún máa lọ lórí ọ̀rọ̀ godmother and god àwọn goddaughters a fi analyse ọmọ pé ó ṣàkọ̀ wá ó kàn wá àìsílẹ̀ láì bá wọn dá sí i ẹ jẹ́ má fi tìjú kárùn o ọ̀dọ́ gbogbo àwọn èèyàn tó ń drag wa bá àti ẹ̀ bójẹ́ pati block wọ́n ṣàwọn àkọ́kọ́ láti wàá fi wò wá ó ti yẹ most of them láti block sọnù tó ti yẹ yín torí pọ́dún tuntun ń bọ̀ ó ti yẹ hmm, ọlọ́run má jẹ́ àṣírí burúkú ó ṣọdún tuntun ó ní ọdún tuntun ti fẹ́ dé jésù mo bẹ̀ yín o ọdún tuntun ti fẹ́ dé ẹlẹ́dàá mo bẹ̀ yín o ọ̀rọ̀ bí àdánwò máa mà gbé bá mi o. Hmm, wọ́n ní nǹkan jẹ́yà kéékèèké ẹ jẹ́ àpilẹ̀ orin yẹn náà mo fẹ́ tanná inú ilé yẹn ó dàtọ̀ sọ́wọ́n I want to on the light àbí kí n fi wọ̀nyí pé iná yẹn ò sí mo fẹ́ tanná ẹja play ìtàgbọ wọn. yọrí síbẹ̀ goslow brightly set ní ẹbẹ̀rẹ̀ fún magnitas brightly set èyí náà wà ní dúdú ẹ̀ẹ́bẹ̀rẹ̀ fún atlas carreton set sẹ́ni gbogbo àgbọ̀ yóò máa dọ̀nà ẹ̀sì máa fi ten bẹ́ẹ̀ ṣe wà side by size ló wà ìbá ìjẹ́ middle size pẹ̀lú regular size sunday brightly set wà èyí náà ọmọ kékèké lè máa lò ọ̀tún wọn tán síbẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ fẹ́ fọ́jú pẹ̀lú ara kí wọ́n bá yín bò kẹ́ ẹ mọ́ tónítóní bí ọmọ tuntun táwọn olóyìnbó wẹ̀ ní brightly body wash wọ́n tún ṣe bábí sàlọ̀ wọ́n ní kúnyà bẹ́ẹ̀ ni kíọ̀ gbogbo ẹ̀

Sammy Glow náà lẹ gbọ́ yẹn ọba kìíní ọba ẹwà Sammy Glow oníkẹ́màlò oníkẹ́màlò jọ malo jàre ẹ mọ̀ pé mi ò lè ṣe láì gbàdúrà ẹ jọ àwọn tó bá kàn ẹ bá wa pè wọ́n sítòsí ẹ jọ ẹ jọ ẹ sọ̀rọ̀ Ọlọ́run ẹ má fìtìjú kárùn ẹ wá gbọ́ o ṣe ti gbọ́ àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ mi ẹ pàìsí ń bẹ̀ ń gbà mí láì bá wọn dá sí àwọn òkàn ráyè mo kàn wípé normally mi ṣe máa ń sọ péjọ tó wà wájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti igbó ọlọ́run ráyè rádaràdá pé ẹnìkan wá mú gbé wọn wá ń wẹra sọ́dọ̀ ọlọ́run ẹjọ́ tọ́lọ́run fẹ́ dá ó kọjá rádaràdá kọjá ẹjọ́ sìgá àti igbó tó bá wù ẹ́ kó wọn gbó tó bá wù ẹ́ kó mu nǹkan tó máa bá yí ẹ jẹ that's your own cup of tea ẹ jẹ́ àgbàdúrà ọlọ́run bàbá máa ti ẹ̀mí mímọ́ agbẹ́yìngá yìí lóògùn àṣeyìn lọ́ba there is nobody like you East to west, not to south. That be the exalted, be glorified forever. Lord, I say thank you for everything you have done in my life. In your daughter's life, that is Sarah, my daughter, you have given her to me. All the people in my platform today, the good one and the bad ones. Thank you for this country we are living. Thank you for everybody where we are born. Thank you for today I thank you for yesterday. We thank you for tomorrow that is yet to come. Hallelujah be unto your name in Jesus' name. We want to speak right now. Father, please come and speak through our mouths. Direct our tongue. Let your will be done. And your name will be glorified forever. Anybody that is trying to drag us, that we are not dragging, Father Lord, expose them and disgrace them. Father, begin, continue to pay the enemy accordingly. Oh. Have mercy upon us. Lord, we thank you because you answer prayer. Expose the enemy bẹ́ẹ̀ lórí kò ní yí padà Olúwa gbé agbára wọ̀ mí agbára kò ṣe é yájú tí òfìé bá jà agbára tí ò ṣe é kọlù agbára tó máa ń dá ibi padà sórí oníbi tó máa ń dá ọfà búburú padà sórí ọlọ́fà Olúwa gbé wọ̀ mí o Ọlọ́run gbàkóso àwọn tó gàn wọ́n gàn wọ́n Olúwa fojú wọn gbolẹ̀ Olúwa jẹ wọ́n ní àjẹkú àti àjẹpa Ọlọ́run adúpẹ́ fún yín tó pẹ́ ti gbọ́ adúpẹ́ tẹ̀ ti ṣe ọmọ yìí lógo a sì máa gbé yín ga Thank you Lord because you answer prayer in Jesus wonderful powerful name we pray amen ẹ káàbọ̀ sórí ètò yìí Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ èkè Auto Bọ́lá Auto Success bẹ́ẹ̀ ni ẹ̀gùn oníkóyin máa dùn ó ti yé ẹlòmíì láìkí oyin ẹlòmíì sì láìkí ṣúgà tá a ṣe látara èrèké ẹlòmíì náà ìlàṣọra ẹlòmíì dẹ̀ láìkí eh, ntí ò náṣọra so but lórí ètò yìí organic làwa original ẹ sì ti gbọ́ nípa ìpolówó ọjà tí a gbé wá ẹ bá wa dòwò pọ̀ mo gbàdúrà fún iléeṣẹ́ náà ó mà ga sí o ó ti ga òní wálẹ̀ o ẹ bá wa rà á torí wọ́n sọ wípé Yorùbá sọ pé Ọlọ́run gangan ni olùpolówó òun náà sì ni marketing manager wa gbogbo nǹkan tí a bá sì ti fi sí ọwọ́ Ọlọ́run ṣíṣe ló máa ṣe é ṣe ó máa ṣe é ṣe fún wa o ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá wa ṣí ẹ jẹ́ kí àwọn tó concern kó wá àfẹ́ dárúkọ èèyàn azin a lè kọ́ ká sọ pé lágbájá o tẹmẹdú o kókó bàbá ṣá a lè kọ́ bẹ̀ ṣùgbọ́n àfẹ́ ṣe kí ni àfẹ́ kọ́ bẹ̀ ó ti yẹ yín àfẹ́ kọ́ bẹ̀ yẹn ẹ káàbọ̀ ojú mi rèé a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ẹ ṣáà ti mọ ẹni tí àwọn èèyàn tó bá ti ń dárúkọ godmother ẹ ṣáà ti mọ ẹni tó ń pè godmother I don't want to mention the name of the godmother but àwọn èèyàn kọ́kọ́ ń miss àwọn nǹkan mọ́ra wọn kí kọ́kọ́ ṣe illustration kékeré kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní play àwọn voice notes tí a fẹ́ play tó ra máa play voice notes. àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n láìkí irọ́ gan torí pé àwọn ọmọ ènìyàn ẹni tó bá sì ti láìkí irọ́ ju òtítọ́ lọ the kind of person is not worthy to be in a good place anybody that love irọ́ ju òtítọ́ lọ tí ẹ̀dá bẹ́ẹ̀ bá wà ní ibi tó dára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ kí wọ́n gbé kúrò níbi tó dára kán gbé lọ síbi tí kò dára torí pé irọ́ jẹ́ ohun tí kò dára ẹni tó bá sì ti ń sọ ohun tí ò dára tó ń láìkó ohun tí ò dára ipò tí ò dára ló yẹ kó wà so gbogbo èèyàn tó bá ti láìkí tòótọ́ ọ̀rọ̀ bó ti wù kó hàn tì tó irú ẹ̀dá bẹ́ẹ̀ ó promotion ẹni tó bá ti ń sọ tòótọ́ ọ̀rọ̀ tó sì láìkí tòótọ́ tó sì ń ṣe tòótọ́ ẹ̀dá bẹ́ẹ̀ yẹ fún promotion elevation ipò tó dára ló yẹ kó wà torí ohun tó ń dara in tó ń ṣe ní ni tó dára ni so ipò tó dára ló yẹ kí ẹni tó bá ń ṣe tó dára wà àyè tó dára tó sunwọ̀n ni ẹni tó bá ti ń ṣe tó sunwọ̀n ló gbúdọ̀ wà ṣe rí àwọn tó bá ti ń ṣe búburú wọ́n gbọ́dọ̀ wà nínú ipò búburú so ó máa yé yín ó ti yé yín bẹ́ẹ̀ yẹn kó máa yé yín mi ò fẹ́ dárúkọ ènìyàn nítorí pé lórí platform ní ṣe pé bóyá mi ò lè dárúkọ á dárúkọ àwọn èèyàn tó tóbi àwọn èèyàn pàtàkì pàtàkì fún rere ni but àwọn nǹkan tó bá tún dárúkọ wọn ó ti yé torí tó bá kọ èṣù nígbà mìíràn wàá kọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ti yé mi ó yẹ kí n dárúkọ godmother ebert according to Canada torí pé èmi respect òfin ìlú tí èmi ń gbé because of the law of Canada. I supposed to mention his name, but I was supposed to mention her name, but because of the law of Canada, they said they don't want my her name in my mouth or my page. Okay? Aha. So far, I'm not talking about her, okay? So, àwọn èèyàn wà wọ́n fẹ́ràn òtítọ́ wọ́n fẹ́ràn irọ́ gan-an. Mo fẹ́ bẹ̀rẹ̀ lára lọ́dọ̀ ẹnìkan mi ò forúkọ ẹ̀ ṣe táìtù bọ̀ tí n bá ń sọ̀rọ̀ lọ màá dárúkọ ẹni náà àwọn tí n bá fẹ́ dárúkọ ó ti yé but that mother that woman she's a they call her that's the title they call her now àwọn tó ń jà lé lórí wọ́n pè màmá yẹn ni wọ́n pè àǹtí yẹn ní godmother àbí is a good name thank god pé ìyá ẹgbẹ́ mọ wọn mọ tí wọ́n bí wọ́n ná mọ wọ́n sì ní àwọn èèyàn lóríṣiríṣi ẹnìkan mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nípa. ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà ẹni tí ó bá ń tó gbọ́ mi tí ẹ̀dẹ̀ torí àwọn kan wà tẹ́ pé I want you to also talk ibo lẹ fẹ́ kí n ti bẹ̀rẹ̀ àwọn mẹ́rin péré ni mo fẹ́ dárúkọ tí mo sì fẹ́ sọ nǹkan tí wọ́n ti sọ nípa ẹ̀ ó ti yé because ṣe rí àwọn ènìyàn àwọn èèyàn tó wà ní àjàjà ọmọ Yorùbá torí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá ọmọ Yorùbá láìkèké gan o wọ́n láìkè irọ́ ni mo mìí wọ́n like irọ́ ju òtítọ́ lọ that is why ni wọ́n ṣe fún wọn ní orúkọ kan ẹ má bínú omi ò bú yín o torí tèmi náà bá bú yorùbá mo bú ara mi ṣùgbọ́n nínú àwọn yorùbá tó dára ni èmi wà àwọn tó sì burú jáì ògiri yẹn ni ò sí lára wọn ò ti yé torí ẹ̀ gangan ni àwọn haúsá ṣe pè wọ́n ní yorùbá ń ṣí rìkíṣí ló ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ a sì máa roni oríkì a máa ròyàn yorùbá ń ṣí that onírìkíṣí ènìyàn that is onírọ́ alábòsí that's the meaning of the name okay àwọn kan ti view wọ́n dẹ̀ ti wò ó wọ́n ti guess pé okay o bí wọ́n ṣe ti ń ṣe láti ṣètè kọ́ ṣe káwọn èèyàn máa ṣe békebèke békebèke purọ́ kiri ṣe yamayama it's been in the system of our tradition ẹ má bínú sá ẹ má bínú mà ara yín ni mí o ọmọ Yorùbá tàtà ni mí bẹ́ẹ̀ ni but thank God also that nínú ìkòkò dúdú la ẹ̀kọ́ funfun máa ti ń jáde a máa ń rírú wa àwọn Bọ́lá Fọláṣadé ah. mo máa sọ fún yín lónìí ẹjọ́ tẹ́ bá fẹ́ ṣoríire ah, mi ì fẹ́ sorúkọ wọ̀nyí àwọn orúkọ kan wà tí máa sọ pé kẹ́ má fún àwọn ọmọ yín tẹ́ bá ti fẹ́ fún yàn lórúkọ tẹ́ bá ti fẹ́ fún yàn lórúkọ ẹ fún ọmọ yín ní Fọláṣadé orúkọ tó dáa ni ṣe rí àwọn orúkọ kan wà tó bá ti ń gbọ́ bí n pé wọ́n máa ń sínwín gan wọ́n dẹ̀ máa ń ṣe aṣẹ́wàjá ni wọ́n ẹ má bínú o orúkọ máa ń ròyàn oríkì àlìmárò ni ẹ lè fọmọ yín bọ́lá bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kí n ṣe bí orúkọ là ń lọ sìn ó ti yé kì í ṣe bí orúkọ ti yé yín ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó ń ké ni pé wọ́n gba godmother lọ́wọ́ òun àwọn kan ń sọ̀rọ̀ tó bá ti wá fẹ́ sọ̀rọ̀ godmother yẹn thank God pé is a godmother to some people even gan customer a godmother to some people but is a is a customer to Bọ́lá Fọláṣadé nígbà táwọn èèyàn náà máa sọ̀rọ̀ is a customer to me Bọ́lá Fọláṣadé and also systematically one way or the other ó tún jẹ́ somehow related to one night stand mi torí reason why tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí mo ti wò pé silence at times is a golden and is a silence is a is a best answer for some fools but at times when I don't talk about it even the Canadian people the people watching from Canada do know those stories they will be watching why is he not talking okay because people want to actually hear my opinion and they want me to explain this me I mean no I, there's a way I can explain things and I won't commit offense, you know. And because some people know they just believe they can drag Auto I don't have time for bullshit. That's why I block some people. Like these people mentioning my name, dragging me also. Hey. Ó wá sọ́dọ̀ Auto Bola kátàsọ̀ kan ṣe kiri kan ṣe kiri kan ṣe kiri kan ṣe kiri kan ṣe kiri kan ṣe kiri kiri. Me no get time for bullshit o. Okay? Me no get time for burúkú. The person is my customer and it's also related to my one night stand. And I'll play the voice notes. That's what we call the person for me. Okay? So my own case, listen and listen good, is different from you. From the person crying for godmother. That you are not working. The godmother have tried for you. The money they are even talking about 30,000. The money the godmother spend on the girl that is not working, living in Germany. It's more than 30,000. And the woman never give me 30,000 and stop lying, stop blackmailing me. And that's why I will continue to carry good dose. Mi ò gbé mọ́ra o. Torí pé ó bá mi cha owó jọ 1,900 lórí platform me. That's no cause. She's better than those people. Bẹ́ẹ̀ni, ó ìdájú yàrá ja majority of you. I tell you nothing but the truth. This godmother, she's a in one way or the other related to me because what she has said. Although when they get to court matter, she denied it, but I'm not fighting her. She's my customer. The English people say customer always me. Always right. Also, the people you are buying from also right, okay? We both love ourselves. I'm not dragging anybody. And I'm not going to drag her. And it's not because of the court, but I also am a law-abiding citizen. And even Canada, I'm saying this today, people also, they understand things, okay? So, those of you fighting, you are not doing anything, just dragging people on Facebook, you are doing fracas, terrorizing people. My, um, Emi àti yín yàtọ̀ síra wọn, a kì í ṣe All right? If you don't have content, those, that's you, woman. Adebimpe Alasho Adura, I call you first. Don't drag me. And I don't want to hear my name from your mouth. Did I tell you today, Bimpe Alasho Adura, what do you call yourself? I don't hate people, but you are part of the people evil. Even in you, I hate it. Your attitude that is evil, the mannerless you have, indignity you, you don't have, I hate those things, that demons in you. For that, you carry a lot of demon, a lot of bad activities, activities, and evil. I hate that, and I hate you. I want to declare to you, don't drag me. Always, you always against me. Even when I'm right, you against me. And I don't want to block your ass. So there's no God for you to call my name. You call my name, that's why I reply to you now. Now, you live in London and you are working as a nurse. You are not even caregiver. I mean, you are a caregiver. Yeah, sorry. You are a caregiver that you are a nurse. I'm not even up to you because you said you are a graduate from Nigeria. But getting to London for the past 28 or 30 years, you say you are a nurse. And you going, you are involving in a lot of terrorism and a fracas. You don't know yourself, you are a terrorist. You don't know, during that time they said they want to destroy the government of Nigeria, then a lot of people have been going, have been going through, even locked, been in jail. You are part of it, you have not been in jail. Those activities you are involving in yourself on in on Facebook, it should be against love, London, UK. You reside in London and you work as a nurse Why do you find yourself going after people's life, terrorizing people, destroy people's life? The other day you cried on Facebook that they wanted to destroy your career, that yeah, they report you to your office, that this and that. And you continue, You are a ìkànnà look gbọ̀kànlọ́kọ̀. I'm not coming to you are you are involved in many things. Every time you always drag me and K1 that always I mention K1's name. I mention Malaika's name. What is your business? I know K1. He has slept with me. They, you call you guys call it a nice stand for me. And I never deny him, even when he denied me. So when you slept with your friend's husband, I talk about it once. I thought you have a reasonable brain. You are you are intelligent. You are a person that somebody can advise. And since then, I know that you are just like a dog. I'm sorry to use this because you sleep around and you carry you evangelize it to people on Facebook as old as you are. You are 55 years. That you are a grandmother soon. That you say you are educated. That your father is a professor. I cannot have such education, and my father will be a professor and I'll be in London for decades and I'll be working as a as a nurse and find myself in that bullshit. I'm talking on Facebook because people deal with me in Nigeria and I don't like that. And I'm a, I, it's a taboo to me for somebody to treat my treat other people like you know like nobody. You understand me? So I was talking about my people, people I know, what they did to me, and it's none of your business. Why are you taking yourself as a lawyer for them? Not speaking for them, you attacking me every day. If eh, you see anybody attacking me, you go to them, you start attacking me. Enough is enough of your bullshit if you don't want to lose your job and don't want to lose whatever you have achieved in that, in that London. Enough is enough of your bullshit and your terrorism. Why are you not being in jail, bro, by the way? what when they lock some people, they, they, they're going against some people, you going to Nigeria many times, Do you forget you are part of the people who want to break Nigeria loose? I mean, destroy Nigeria? That I did a lot of shots for you on this social media for you to allow peace to reign? Why are you coming for me? Once, once again, what's your problem? I block your ass. I block everything about you. Why you still mentioning my name about the godmother or no godmother? The godmother, the person they call godmother, the Canadian said, court said I should not mention his name, or else I've called his name. But people by me now talking, they will know the person we are talking about. And I've been saying that the woman is on the Facebook for past years and people say I'm lying but now do you know what happened it's showing to the whole world that I'm not a liar I'm only truth sayer and the Lord is exposing everybody and the other one is crying, saying that they collected her godmother. Till this godmother came to me to buy, to patronize me when I said I'm selling card. I'm not a novice. In the car business, I have been in it. And you yourself, you confirm it. And when they came on Facebook and some people want to destroy that, and they tried, they venture destroy it, and they stop it. They are not destroyed totally. They stop me for some time, and I know that when God says yes, nobody can say no. It's going to, the time is coming. All of you that is against my progress, against my goodness, that I never come against you, that you are seeing me like a threat that I've ne I don't have anything to do with you. I'm not even thinking about you, but you see me every day and see me like a threat. And you are dragging me, you destroy everything, yourself, not me. Enough, a, a day is coming. You will find yourself where you don't want to be. That I promise you. The Lord will judge you that. That's jebe. The Lord will judge you and will continue to expose you. Some of you, I want to pardon you, but when you continue to drag me, and I will, I will not drag you, but what I'm saying right now, I'm exposing all of you to the old world. I'm doing what? I'm exposing all of you to the old world. Being I'm starting with you. Okay? Because I saw you yesterday and I tell you I'm going to analyze because you mentioned my name. Can't you analyze the godmother and the um, Kwame or whoever, whoever? I don't want to mention the smelling goat in my mouth. The girl, she's a smelling goat. Because that time she's bleeding, she believes she can drag me and the woman paying her seriously to drag me. Now somebody, Dorcas is better than her. Tí Dorcas bá jẹ́yàn bí títí ẹ̀, a provoke ẹ̀ bóun provoke me, nígbà náà. Tó máa ma when I say this, she will tell me she lie. When I say this, she tell me she's a lie. I see she's there. That girl called Kwame. She'll be telling me she is a lie. Is a lie. Is a lie. Is a lie that I'm lying. Even when I'm saying the truth. You thought you are going to continue to receive that money from the woman? If you continue, if you don't be careful, you go to jail. The woman will sue you. Not even, you go to jail from Germany. Government You busy that time provoking, provoking. You are telling me anytime I'm explaining myself. You be telling me if you talk any further, you go to court. You will go to court as if you are the you are the judge, you are the prime minister of Canada, telling me that I will go to court and you will sue me to court. I will go to jail. You busy threatening me. You did what are you selling? That the woman gave you, she bought you a lot of gold, a lot of asset, a lot of you achieve a lot of money. Is that not okay for you? For your information, it's, it's related to my one night stand. You don't know? She, she is related to, one, to my one, one night stand. Both of you normally talking. Every time, she met better KK one. Excuse me. Uh, Madam Jakoje. Kí ló ń porúkọ ẹ̀? Bímpé Ọlọ́run ò ní jẹ́ kí n gbogbo Bímpé tí mo nílé mi wèrè náà bíi I hate don't give your tẹ́ bá fọmọ yín bíi pé o tẹ́ bá ti fọmọ yín bíi pé lọ ṣéǹjì orúkọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ bá ti fún ọmọ yín bíi pé ẹ lọ ṣéǹjì ẹ̀ dókàsí ń tajà Auto Bola ń ta mọ́tò kí she's crying wọ́n gba godmother àwọn wọ́n gba let me tell you ẹni tó máa kọ́kọ́ ní èmi mo kọ́kọ́ sọ pé kán send number godmother sí dokas kì í ṣọ̀dọ̀ ẹ̀gbọ́n ni kò dokas ti get me god kìíní yẹn èmi ló kí n bínú kí n máa sọ̀rọ̀ ṣé rí pé mo bínú ni i was laughing you are doing many things to do to do what to haunt me but i'm busy laughing do you know what my one night stand have done to me do you know what you have done as any man slept with all your people all your friends anybody tó bá rí pẹ̀lú ẹ kó do kó ṣe. You, I know it's one of those things that you do among yourself, but to me, it's a taboo. And I don't hate people when I'm saying the truth. Talking, saying the truth, what they did to me that's not good. That they have done it to other people as well. We are trying to do what? To make the country anywhere we stay. We want to, we want to be an ambassador of truth. We want to be a good example. We don't want to be a corruption. We don't want to be a taboo. We don't want to be a cause to any place we live. We don't want to be evil. Are you getting me? I smile. You busy tormenting yourself and I busy laughing. The other day I was delayed, even even the, uh, you know, what is it? Doctors, in question tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi nípa godmother. Tó share iṣẹ́ mi pórí màmá ló mú Mo kàn rẹ́ ni pórí mo lórí ẹ̀ náà ni. Mo ní ó ṣe. Orí It's a game but I won't tell you because some of you are just on On Ordaining? my telling you pé ẹnìkan báyìí ló ṣe gan ta bá narrate fún yín you be still you are just a fool àná dẹ̀ sọ pé kẹ́sì yẹn sì wà ní kóòtù dọ́là ìyálà ìyá ẹni tó bá sùn lórí gbogbo yín bẹ̀yẹn lórí lórí Facebook kò tí ì sí pín wọ́n sùn ẹ̀sàbọ̀ but wọ́n sùn anybody yín yàtọ̀ sẹ́mi two years lẹ́nu wọ́n fi sùn èmi ọjọ́ kan tẹ́sàbọ̀ lọ síkọ̀ ló kúrò ń bẹ̀ èmi two years ọ̀gá ni tẹ́ bá ti rí Auto Bola ẹ káwọ́ sókè fún yàrá ìyá yín ọ̀gá ni Auto Bola bẹ́ẹ̀ ló dẹ̀ tún máa jáde omi gbókòkò bí ọ̀jẹ̀ tí bá fẹ́ dákẹ́ mo kàn dákẹ́ tí bá rẹ́rìn mo kàn rẹ́rìn tí bá wò yín mo kàn wò pé ẹ̀yin lè yẹ kéré sí nọ́mbà yẹn wẹ́gan ẹbí lò ẹbí ń tí à ń sọ̀rọ̀ àwọn nǹkan touch life à ń sọ̀rọ̀ life bí ayé àwọn èèyàn ṣe máa dá kẹ́yẹ bayé jẹ́ mọ́ ẹ̀yin jáde ẹ má máa ṣe bí èèrà no èèrà báwo ẹ máa ṣe bí èkòló tó bá rí iyọ̀ tó máa kú dànù ẹ̀yin wá kí lẹ́ mìíràn yín pè náà tẹ̀ rè pé kí lẹ́ rè pé jẹ́ kí lẹ́ rè pé jẹ́ you don't have the energy you don't have the strength wọ́n sùn rẹ̀ sí kọ́ọ̀tù ìwà kọ́ọ̀tù dọ̀la yẹ ẹ ṣé mo pààyàn ni àbọ̀ sọ pé mo wà nínú àwọn tó ń dàgbòrò rú i'm not part of your fracas i came on facebook bọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ má dàgbò àwọn èèyàn báyìí ni. they sue me for two years yo ó ti yé kókókó ni ara ọ̀tá le bẹ́ẹ̀ ni wọn kì í bọ́kùn ẹyẹ lórí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá lè disgrace mi bẹ́ẹ̀ bá lè dìde ogun sí mi màá máa rẹ́rìn yín because the Lord has given me the energy the Lord that is in me that holds the strength is not touching me you are touching God and there is nobody tó máa hàn tọ́lọ́run tọ́lọ́run ò ní fìyà jẹ Bímpé you say you are a nurse a nurse is not supposed to involve in terrorism jẹ́ kó rí ẹ̀ kó pé mo sọ fún ẹ̀ sìn mo sọ fún ẹ̀ ó gbà down jẹ́ kí orí ẹ̀ kó pé. Try gbogbo nǹkan tó bá ẹ sọ yẹmi ò ní collectors anyway orí platform la máa ti ṣe and you be investigated from your head to toe both home and abroad àwọn olúfẹ́rí tó ní wọ́n máa ń gbèjà ó ṣe máa gbọ́ top party ló ṣe máa lọ gbọ́rọ̀ lẹ́nu K1 ẹnìkan ló máa bẹ́ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu K1 tó máa sọ pé bó ṣe sorry. sọ̀rọ̀ lọ gbèjà K1 ó lè gbèjà K1 lọ́dọ̀ mi kò kàn ẹ́ ọjọ́ tí mo pọ́nlé kò kàn ẹ́ ọjọ́ tó là mí kò kàn ẹ́ ọjọ́ tí mo la kò kàn ẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ kò kàn ẹ́ àbí mo dá sí ọ̀rọ̀ ìwọ àti Gaddafi tó tẹ̀ pé ó jágbà lọ́wọ́ ó gbọ́ pé mo jákè wọ̀ngbà lọ́wọ́ anybody rí ni bó ṣe sọ fún mi nígbà náà kó tó fẹ́ fi mi spite ẹlòmí other person i don't do it because èmi ò kí ń pa ọmọbìnrin àbí ọmọkùnrin ẹgbẹ́ èèyàn ẹlẹ́ran ara tó ní omi tó lẹ́jẹ̀ kí n máa pa lẹ́kún bẹ́ẹ̀ ṣe ń pààyàn lẹ́kún apanilẹ́kún jayé lẹ́yìn náà. they asked me not to not, not to call his name ni godmother ọjọ́ tí mo gbọ́ pé wọ́n ṣe sísì yẹn máa to celebrate kí kilo kàn mí kì í ṣe tó torí owó tán pariwo ó fún thirty thousand dollar èló ni Kwame sọ pé wọ́n fóun Nàìjíríà èló ni ilẹ̀ tó lóun gba èló ni góòlù tó máa display owó tó máa gbé owó lójú mi báwo ti gbé twenty thousand dollar tó gbé sókè odidi wọ́n dẹ̀ gbé fún náà ni iṣẹ́ kí ló ṣe tí wọ́n ń fún lọ́wọ́ èèyàn tó wá fẹ́ kú síbẹ̀ godmother godmother you don't know the game okay àwọn èèyàn tó ń play game wọ́n play yín ni gbogbo kì í ṣe pé lórí owó yẹn nìkan lọ́lẹ̀ gbà gba owó yẹn náà gbogbo àṣírí àti gbogbo bẹ́ẹ̀ ṣe ń pààyàn pátápátá ló ti wà lọ́wọ́ ìjọba you get it now ó ti yẹ yín and get it in future ẹ gbọ́ àtẹ̀yìn tó bá kù ẹ gbọ́dọ̀ mi nobody tó máa go score free you are under investigation ṣe be máa ń ránṣẹ́ sílé tẹ́ máa sọ pé ẹ̀yin lẹ máa ń pààyàn ẹ mọ àwọn bọ́ọ̀sì tó máa lọ pààyàn twenty thousand lẹ máa fún wọn fifty thousand lẹ máa fún wọn kó lọ pààyàn sọnù ní nàìjíríà you be ṣe bí you now all got my mouth wọ́n pa godmother wọ́n sọ fún ẹ pé gbogbo èèyàn tó wà nílé godmother ló ti ṣoríire godmother yẹn ṣé kí n sọ tòótọ́ fún ẹ ṣé wọ́n sọ fún ẹ pé gbogbo èèyàn tó wà nílé wọn pátá látòkè nísàlẹ̀ láyé wọn ti da tán fi ń kówó fún wọn kò lè yé yín ó sì máa yé yín lọ́la ká máa máa bàjẹ́ a time is coming all of you máa dá dánmọ́ ẹ̀ tí mọ̀ nothing you know nothing yet. during that time èyí tó wà ní Canada tán ló ń jẹ́ She ṣé ó máa ń bọ̀ ó padà Canada she will be investigated yeah she she going to be investigated in Nigeria yeah also she be investigated here let her come back I won't say more than this today Rónkẹ́ that tó ń pariwo tó ń lọ lórí social media you all of you involved in terrorism terrorizing people as if you believe nobody can do anything to you You believe you are above the law. You are above everybody. You can just group together and destroy somebody. Nobody can do anything. Èmi àti godmother an issue. Customer mi ni wọ́n jẹ́. Okay? Issue tá ba dé ni ko kan anybody. Tó bá fẹ́ rán mi níṣẹ́ dé toru toru mi ò gbà ni. Kéèyàn máa bẹ̀ mí níṣẹ́ pé lọ bú lágbájá lọ sọ lágbájá lọ ṣe tamedo. I don't do it. Mo di pẹ̀lú ọmọ mi. Bí mo ṣe bí ọmọ tó pọ̀ tó ọmọ méjì mo bí ìkejì tó mojú pẹ̀lú èyí kékeré tó wà lọ́wọ́ mi gan kó mọ̀ pé òun lè ṣe nonsense pẹ̀lú mi tán bá ní mo like Sarah torí pé mọ̀ pé iye kaná ọ̀rọ̀ lásán gan ó ní ọ̀rọ̀ tó lè sọ mi ò ní pé kó má sọ̀rọ̀ there is freedom of speech but ó ní nǹkan tó lè ṣe because ó ní tọmọ rẹ kó ba lè tọmọ rẹ ní ọ̀nà tí ó kó ba lè fún ẹ ní ìsinmi ní ọ̀nà tí ó tọ̀ tó bá dẹ̀ ti dàgbà kò ní kúrò nínú rẹ̀ ni wọn ò lè máa bẹ̀ níṣẹ́ dé tòrutòru nígbà tí mo sọ níjọ́ náà lọ́hùn pé wọ́n ní pé kí n bú aṣáájú kí n máa bẹ́lẹ̀ kí n máa bẹ́lẹ̀ kí n máa ṣẹlẹ̀ kí n máa ṣẹlẹ̀ bóyá géèmù ni mo ní nǹkan tó ń sọ nìyẹn ó jáde irọ́ ni ìgbádà mi kọ́mi a máa bú mi ṣá ni á bí ọ̀rọ̀ màmá mi sẹ́nu á máa sọ ṣá bí pé òun lo ó tí rí nǹkan kan Kwame tó o bá tún sọ̀rọ̀ wúmà yẹn jù fọ́dà ó máa lọ sí kóòtù Germany máa deport ẹ the money you been paid those jewelries and the cash you are displaying that time and the how you said they dash you the land that worth 40 million abelololo what what did you do to the woman what did he buy from you ṣebí she said she, I bought uh, she bought car from me abi and some of the cars she olóhùn kò sí car tí ò rí kò sí car anye yẹn tí àǹtí no car they just brought her because I'm saying no to some things and they want to shut up me and they want to do some things All that you hear me, but don't talk about the government and don't talk don't say to, not to, to terrorists it's dangerous for you also and that is why Taiwan is involved pé it's dangerous for you to say not to terrorists they can be attacking me that okay okay wọn What if I get ìrí But òun ló mọ̀ ń he has to be dealing with me kó fojú mi gbolẹ̀ kó sẹ́pọ̀ wòran mi ń ṣẹ́ gbà tó dẹ̀ fojú mi gbolẹ̀ dáadáa wọ́n dẹ̀ fún láwọ̀ word gbogbo yẹ̀dẹ̀ máa ma ṣe yánmayànmá gbogbo tí òye yẹ̀dẹ̀ máa ma sọ pé oyè yín kí ló dé gan tẹ̀fín drag mi jọ́ o jákò jẹ madam má pè mí mọ́ don't mention my name again àní wọ́n kẹ̀dẹ̀ lọ́wọ́ tó ti gbà ó yìí máa sọ padà o torí gbà kan wá ra kọ́ lọ́wọ́ mi gbogbo owó tí wọ́n tí mo owó tán dàṣì ni àtẹ̀rẹ̀ tí mo jẹ tẹ́lẹ̀ láti ọ̀dà wọn dáadáa tì àti owó tí mo ti nílẹ̀ gbogbo ìpátá mu ná mo wá dẹni tó wá pariwo lórí bíbá ẹ gbà mí o ọ̀rọ̀ yẹn náà pẹ̀lú ọ̀rọ̀ tí ó wà lẹ́yẹn Thomas, máa the lord has given you go to àǹtí yẹn wọ́n kàn lónìí jẹ́ ń sọ fún ẹ àǹtí màmí godmother eléyìí àti àǹtí rosula mo lè dárúkọ àǹtí rosula àti wọn àwọn méjèèjì wá rosula sù ẹsàbọdù eh, ìyá godmother sù bọlá bola. mẹ́yìn ó kù kí ló dé tí wọ́n sù yín ná irú eh, irú iru aláṣọ àdúrà ń sìn tẹ́rọ́rìsì ni ó wà ní àwọn tí kí ló dé ní tó ń ṣe fún Sunday Igboho ẹ̀kan ṣe ó yẹ in fact òun lè ju Sunday Igboho torí pé òun da orí Facebook ró kàn da nìjà wọ́n máa pín nàìjíríà ní bàbá buhari sí tòdí bá mi fi ṣàríà bàbá buhari duwala ẹ bá mi fi ṣàríà gbé ẹ bá mi fi gbé àwọn eléyìí tó wà London yìí tó bá ti gbé sọ sílé ẹ bá mi fi ṣàríà gbé ó wà ní àwọn tó ń da ìjọba nàìjíríà rú tí wọ́n jẹ́ kí àlàáfíà kò jọba lórí níbẹ̀ yẹn tó ń tó pé wọ́n ti wà ń lo ìbò tí wọ́n da gbogbo lérú nígbà yẹn despite pé mo ní nàìjíríà ṣẹ̀ mi mo sọ pé ẹjọ́ o ẹ jẹ́ kí àlàáfíà ni o ẹ jẹ́ kí àlàáfíà ni o ẹ jẹ́ kí àlàáfíà jọba kí ló dé tó yẹ pé olódodo lẹ máa pa ẹ torí ọlọ́run o gbogbo yín tẹ bá fẹ́ analyse ẹ grandmother àbí tẹ fẹ́ grandma mi godmother ẹ analyse ẹ ọ̀nà ìkíní kan wẹ̀ mo ti play kíní fún yín nígbà tí mo play o ní nǹkan tó rí lórí Facebook ní thirty thousand dollar please please olórí burúkú hmm, no ẹ má forí burúkú lọ mímọ́ o ó mọ́ adémigbé má pè mí sí orí burúkú mọ́ má pe orúkọ mi mọ́ ní ìláìkẹ́ anybody tó bá ti ń bá mi jà látọjọ́ tí mo ti mọ wèrè ẹ mi ò mọ ẹ náà ọjọ́ tó dẹ̀ kọ́kọ́ máa bá mi jà ọ̀rọ̀ kéwà ẹ̀ náà ni ló ló máa fojú ẹ̀ gbolẹ̀ nítorí àbíkẹ́ pé anybody tábìkẹ́ bá ti bú bí òun àti biscuit ló máa fojú wọn gbolẹ̀ yáyìn ló dẹ̀ ń fojú kéwọ̀n gbolẹ̀ kí ló tó wá di ọ̀rẹ́ ẹ̀ lójijì já kó jẹ kí ló tó di ọ̀rẹ́ ẹ̀ lójijì ẹni tó tó gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ẹ̀ tó gbà ṣé mi fúnra ìyẹn ló pè mí ń bí bọ́ mi ò ń ṣe oníranù mi ò láìkí mi mi mi láìkí ohun tó mo sọ fún ẹ. leave me alone let me be ẹni tó dẹ̀ ń pariwo dókàsì dókàsì náà wá ni ẹ jẹ́ kó ra góòlù ẹ ẹ̀yin nàìjíríà gọọmenti àmì tẹ́bẹ̀ kí ló dé tí mo fẹ́ bẹ àti àwọn gúrùpù ọ̀fọ̀ aṣáájú ẹ jẹ́ kí dókàsì náà ra góòlù tó bá dẹ̀ ti dókàsì bá ti fẹ́ ra góòlù bá mi ra kékeré bọ̀ yóò dúró ilé bí òdúró ilé kì í ṣe góòlù lélẹ́yìí o gbáǹda lélẹ́ torí mi ò gbúdọ̀ purọ́ torí mi ò kì í tanra mi jẹ o ó ti yé kò sí góòlù ńlẹ̀ tó bá ti fẹ́ ra góòlù bá mi ra kékeré wá dókàsì ẹ jẹ́ kí dókàsì náà ra góòlù torí òun taṣọ ó dẹ̀ ń ta skáfù ìgbà tẹ́ ń da gbogbo orí Facebook rú lọ́dọ̀ ọ̀hún tẹ́ ní ẹ̀yìn kí ló dé tọ́jọ́ ní fúráká ní gbogbo wọn ti ra kan wọ́n bẹ̀ wọ́n wá ni torí tí wọ́n bá bẹ̀ wọ́n wá ọ̀hún lílè mú yín bẹ́ẹ̀ ni ṣé ẹ̀mọ́ pé máa ń bòsì gbogbo àwọn tẹ́jọ́ ń pààyàn ọmọdé tó bùrọ̀kọ̀ tó wẹ̀yìn wò ni ojú ọ̀kọ̀ọ̀kan lolúwéré ń pààyàn bọ́tì adébíyìnpé aláṣọ àdúrà because bí ayé mi ṣe máa bàjẹ́ lòun wá ayé ẹ̀ náà máa bàjẹ́ lójú mi if you try that nonsense again tó Mama. máa ma tẹ́lẹ̀ bá bú mi wà lọ́ba tẹ́lẹ̀ bá ti ń sọ̀rọ̀ mi ìwọ èmi ló máa ma gégé every time ayé ẹ̀ máa bàjẹ́ lójú mi o because you call yourself a nurse and you are doing terrorism you are part of terrorists eh what are you doing you that you destroying your country who to destroy you have been destroying London for a long time wọ́n lọ bẹ́yàn náà ṣe lọ dó bàbá arúgbó kan pa níjọ́ náà lọ́hùn kí ló dé mi ò kí ń ṣerú yín náà every time mo máa gbọ́rọ̀ kéwò ní wà ló fẹ́ dá sọ̀rọ̀ pé every time nǹkan tí wọ́n fi lè dá sọ̀rọ̀ bọ́lá yẹn Auto Bola ni pé ọ̀rọ̀ kéwò tó máa ń dá sí àti màláìka kí ló kàn ẹ́ ṣe bí wọn ni wọ́n ṣẹ̀mí ṣé ìwọ promote wọn rí ni àbí wọ́n ti kọrin awọ ìtísèlè fún wọn rí so ariwo ìtísèlè tí wọ́n ti ẹ̀kọ́ fún mi lásán tán tó fi bú mi yẹn ṣé mi ìnira ìsáàtì máa sọ̀rọ̀ kéwò ní kí ló ṣe yín náà èèyàn kì í dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ṣóbì ni yín ni tẹ fẹ́ kú sọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ̀ọ̀kan gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ báyìí á ní gbogbo ẹ̀ ló kàn ń kéwà gbogbo ẹ̀ ló kàn ń kéwà ṣé mi ò play voice note mi mo ti bèrè pé tó dárúkọ ìyá olówó àmì grandmother àmì tó dárúkọ àbúrò mi godmother yín sójú yìí kan mo ti gbé play voice note ti títí kẹwọ̀ ń dárúkọ godmother yín tí ẹ bá sọ̀rọ̀ ọkùnrin ọmọ kẹwàá ni o ọkùnrin ọmọ kẹwàá ni o ṣé ọmọ ẹgbẹ́ tó bá di lọ́la ń sìn abẹ́rẹ́ pé mi àti kẹwọ̀ ò lè sọ̀rọ̀ mú láéláé ni ṣé ẹ̀rí pé à lè sọ̀rọ̀ mú láéláé ó possible ká sì lè sọ̀rọ̀ náà a sì lè pàdé you don't know ni lẹ́yìn tí gbogbo yín ti sọ̀rọ̀ oríṣiríṣi yẹn lẹ́yìn màá náà ṣe mẹ́pa tún sọ̀rọ̀ nígbà mílíọ̀nù ọ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lágbájá ọ̀rọ̀ godmother tún ṣẹlẹ̀ a jọ sọ̀rọ̀ tó ní tòótọ́ mo mọ̀ rí àbúrò ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àbúrò mi ní o ọ̀rẹ́ àbúrò mi ní o ọ̀rẹ́ àbúrò ọ̀rẹ́ mi ní o anyhow he die of the way okay ìgbà tó dẹ̀ ti débẹ̀ tẹ confam torí ìyẹn náà sọ̀rọ̀ ìyẹn náà sọ̀rọ̀ ẹ̀ fún mi ṣé ẹ bá mi débẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ mo dọ̀yọ̀ mo tọ̀yọ̀ tọ̀yọ̀ bọ̀ mo dẹ̀ ní voice note ti màmá yẹn náà àmì àǹtí yẹn mi ò dẹ̀ fẹ́ play ẹ̀ because of kì í ṣe tó torí wọn tó torí Canada ni. I have the voice notes. That is why most of the time when you are discussing with people, it should be recorded for a purpose because people are so smart. But thank God all the way, whatever have happened, they know I'm not a criminal. Okay? I'm not a bad person. Okay? And I endure so much. Despite pé nínú gbogbo yín lórí Facebook yìí àwọn nǹkan tí mo ti taste bí ìgbádùn majority of you ò ti taste rí but despite pé mo tún wá rí ìdàkejì ayé mo mo mo mo worry mo continue living my life people mock me people drag me many things happen I continue moving because I know that bá ṣe la all things that have passed through nínú yín wò nínú yín wò náà ọdún méjì náà tẹ fi sùn mí báyìí ókè nínú yíwọ̀n náà ti sùn fọdún kan rí tẹ́ máa lè dúró ẹ máa change heart yẹn ẹ máa change mind yẹn ni lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ máa sọ nǹkan míì Canada ni ò jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ tí wọ́n bá fi létí èmi máa sọ̀rọ̀ ni máa sọ̀rọ̀ ni Canada ni mo respect ìlú tí mo ò fi ni mo ṣe dákẹ́ ni mo fi sọ kọ̀ọ̀kan mọ́ nípa ẹ̀ torí mo mọ̀ pé am saying the truth nothing but the truth wọ́n dẹ̀ rajà ni ẹ̀yin sì wọn ò ra nǹkan kan lọ́wọ́ yín I need money oh, I need money I need money tó o bá dẹ̀ ti fún yín báyìí máa búlì ni torí pé ẹkùnrin pówó yẹn tẹ ẹ jẹ́ ká máa polówó kí ni wọ́n fẹ́ polówó kí ni ìyá ń tà tó fẹ́ sọ pé tí ò rí customer tó sọ pé kí wá polówó kí ni ìyá ń tà wọ́n ṣe burúdi change kí ni ìyá yẹn godmother kí ló ń tà mọ́tò tó ní kẹwàá polówó wọn tó jẹ́ ìlẹ̀ ṣe máa polówó wọn tó yẹ pé ẹ̀ ń fa publicity ni wọ́n dẹ̀ fẹ́ kọ́ máa pọ́n wọn lé lórí Facebook tí àwọn bá fẹ́ kọ́ máa pọ́n wọn lé àsanwó fáwọn ray power a máa sanwó lọ every time a máa ní olóore aláṣẹ lé gbágbágbágbá yìí o a ní kàn máa polówó òun everybody to bá wá sínú fraka tó ń wá bá yín fraka yín tẹ̀ ń ṣorí burúkú they are for mission yes they are for mission that's why you see police among them and most of you tó bá ti ṣe tán wọn máa ní kẹ lọ sálágbọn tẹ bá dẹ̀ ti lọ sálágbọn most of you ẹ máa gba statement yín orúkọ yín data yín gbogbo nǹkan yín míì wọn máa gba fingerprint yín then ẹ ti wà nínú iná in future purpose wọ́n máa wọ́n ti gbà yẹn ti wà nínú system yẹn fi gbogbo àwọn èèyàn tẹ́ máa ń lò wọ́n yẹn gbogbo ẹ̀ pátá náà máa capture àti nọ́mbà yín gbogbo ẹ̀ náà máa capture I don't need to tell you this I've said it also some people believe it some people don't believe it and either you believe it or one way or the other it's still going to be dragged and those of you who tell wọ́n ti gbà already you have been already you are on the process you gbogbo tẹ́ bá ti ṣe ń sìn so it's better for you to repent if you don't repent you're going to go to jail so Kwame mi ò fẹ́ dárúkọ ẹ̀ because ó kéré gan-an obinsin àwọn ọmọ mi sí ẹ tí mọ́mí ẹ bá withstand mi tó bá dúró déédéé tó dáa tó ló máa ń bú mi gan mi ì ní dá lóhùn talk of ìwọ o ti understand ṣé wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó bá tún pariwo too much wàá lọ sẹ́wọ̀n wọ́n máa gbé ẹ lọ sílé ẹjọ́ ṣé ọmọ kó máa ń sọ fún mi pé màá lọ lẹ́jọ́ màá lọ lẹ́jọ́ màá lọ lẹ́jọ́ wàá sùn mi sí kọ́ bíi pé bóyá ìwọ ló lówó tán fẹ́ fi sùn mi òun gbọ́ tó dẹ̀ máa ń bò sígbà yín pé ó ti gbàgbé pò sọ wípé ibi tó wọ̀ Nàìjíríà gbogbo tí Dorcas wá ń sọ lórí Facebook yìí tí ò ń dínà gbogbo ẹ̀ pátá ló fẹ́nu ẹ̀ sọ do you know I share some of your video mi ò kàn like ní kémi yan I hope me ọmọ ọlọ́run Bọ́lá Fọláṣadé Madam Bọ́lá Auto Bọ́lá kí wọ́n máa analyse wọ ìṣẹ́pẹ́ ìṣín pé a máa láwọn dóhùn àwọn pẹ́ lórí Facebook àwọn news ti announce mi rí àmọ́ ti wà ní orí program television so kò sórí Facebook la máa ṣe ti máa dún mi o dẹ̀ ni mo bẹ́nibọ̀dì ṣe competition but mo kàn sọ pé ẹ jọ̀ọ́ ẹ ṣe mí jẹ́jẹ́jẹ́jẹ́ stop ẹ̀ ó ti yé ní tí mo fi ń ṣe nǹkan tí mo ṣe ẹ̀nu ni pé mo dẹ̀ máa pọ́n dòka ati àti ìyá gan àǹtí ni ó ní kí n pè wọ́n ìyá gan náà kọ́ má kàn lọ gbó ní gbògbògbò kí n lọ pọ́n àǹtí yẹn because mi èmi ò báyọ̀ jàjà kú but nǹkan ni kí wọ́n ṣe ni wọ́n wá ṣe fún mi by the time tó ń bá sùn mí sí that will shut up my mouth for some things kò ń ṣe fún ẹ̀yin lórí facebook tí n bá dá sọ̀rọ̀ yín they want me to máa bá yín fà but èmi ò ń ṣe fraka person wọ́n fẹ́ kí n máa bá yín but èmi ò ń ṣe fraka torí i love the truth and i like other people also to be in the in ní àlàáfíà mo fẹ́ kí àwọn ènìyàn bíi tèmi wọ́n ṣẹ̀ mí i mean àwọn èèyàn ti mo mọ̀ àti tí mi ò mo. pé kí wọ́n wà ní emi èmi ò ń fi ẹkún sójú èèyàn èmi máa ń fẹ̀rín síyàn lẹ́nu ni. I fight with people who deal with me. So yẹ pé you tí to bá bá mi jà ní wrongly. I will tell you this is my side bí tèmi mọ̀ rèé bí mo ṣe mọ̀ rèé bí mo ṣe rí rèé. Ohun tí tó bá sọ fún mi kí wá ló dé tí n bá ti sọ̀rọ̀ kó tó wí kó tó bọ́ Adébíyí pé àmọ́ ẹ ọ̀rọ̀ kéwọ̀ yẹn ọ̀rọ̀ màláìka kí ló kàn ẹ́ má máa dá sí mọ́. Mi I don't want people to put mouth on that matter again. Ẹ ke wà nù o, ẹ kíníkan kìnìkan, kíníkan kìnìkan wá ṣe tán jẹ́ wá sọ kankan fún ẹbí pé i sorry for you gan o adébíyí aláṣọ àdúrà i sorry for you gan irú àbíkẹ́ yẹn tolúlọpẹ́ gàbà á jókòó á máa cross leg á máa lọ kiri a máa flenjọ wọ́n wá gbé ọ̀rọ̀ tó yẹ kí àbíkẹ́ sọ wọ́n wá gbé ìwọ jáde oh you as a as a graduate wọ́n wá gbé ẹ jáde wọ́n á ní kó máa speak fún àbíkẹ́ wa máa defend wa máa speak yẹn nítorí kíni torí pé o fẹ́ kí ẹni tán ló lówó yẹn náà kó wá síbẹ̀ owó tí ẹni yẹn ń ná àti gbogbo nǹkan tó ń flint fún yín tán fi wọ̀nyí anyway mi ìsọpẹ́ ni náà ò lówó ó ti yé bọ̀ kò lè yí ẹ ọba jókòó wàá máa pọnlé ìwọ náà ló máa pọnlé ìwọ náà ló gbé jáde níjọ́ sí ọ̀kín gangan tí wọ́n sọ nìyẹn gbà tó yá wọn lọ gbé ọ̀kín ọ̀rìjìnà jáde ìwọ náà ni ló sọ fún wa lórí Facebook pé òun ni ó kéwọ́n fẹ́ fẹ́ adé orí ọ̀pẹ tó ti ń kọ láti bí ọdún márùn-ún tó ti ń kọ láti gbàtí fátì àti wànúlé ló lọ gbé wá ó ní wá lọ jẹ kiri kan bẹ́ẹ̀ wà jí ọ̀kí ṣóṣà ti yé eyín gangan òun gangan rèé because you know gbàdá ṣó mọ̀ pé gbogbo àti at the end of everything wọ́n jọ ẹ̀ mọ́lẹ̀ ni wọ́n disappoint ẹ̀ woefully gbà tó tún di ọ̀rọ̀ ilé ọba ó tún wà náà àwọn tó wá sọ̀rọ̀ fún pé ọba máa fẹ́ fẹ́ wọn fẹ́ sọ dáorí ó wà níbí báyìí náà ó wà náà wọn tó wá fọ ayé ẹ̀ mọ́lẹ̀ níbí tó wá tú gbogbo ẹ̀ síta kò lè fẹ́ ìwọ ìdíìdì ìwọ iná ni ìwọ iná ni mo wá rí tó máa níwọ ọmọ òdó nígbà tó ń sọ̀rọ̀ Naomi ń jọ́sí ìwọ iná wà náà wọn tó máa wọlé ìwọ igangan ọmọọba nìwọ o ṣayaba ó ní agbára ju Naomi lọ ìwọ nìkan ni enemy of progress you always see women tó bá ń lọ nínú trial kó máa fẹ́ sí wọn lójú ṣé o bóbìnrin ó máa bóbìnrin ẹni tó bá ti bímọ sílẹ̀ ò mà kì í dóró ṣé o mọ̀ pé ló ń dá Bímpé ó láìka àbòsí ṣé tó bá wá dàgbà ń sìn lójú ẹ̀mí ẹ̀ kó wá máa takò àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ á máa rí ìdíwọ́ àti ìdènà àtàgbà kò tó bá yánsìn wọn máa lóò ṣe burúkú àbí ọdún ayé ọmọ ẹnikẹ́ni tó bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ayé ọmọ ẹ̀ ò jẹ́ lójú ayé ọmọ ẹ̀ you are so mean and wicked Bímpé Aláṣọdúrà ẹnu ẹ̀ ṣe mí seriously ẹnu ẹ̀ ó ṣe mí tó bá ti di pé o fẹ́ popularity ṣí popularity yẹn àti chicken things àbí tó bá ti jẹ́ pé o kó lè yọ ńbẹ̀ náà okó tó tó àti tí ò tó you be talking You wàá máa jam talk wàá máa lọ gbára gbára gbára gbára kiri ni wàá máa lọ gbára gbára gbára gbára kiri ni lórí social media please abeg leave me out of it o oh. please i'm not part of you leave me don't call my name again if you want to analyse ìyá olówó analyse her based on ìtàkùn méjèèjì sọ àbí gbà tó ti ń sọ̀rọ̀ síṣẹ́ mo dá sí gbà tí mo kàn rí tó ń kàn táàgì mi lórí ibi ní kinní mẹ́rin mo dẹ̀ ṣí ẹ̀ kó má dà pé èèyàn tún jẹ́ enemy of progress pé ọ̀tọ̀ bọ́lá rí kì í ṣèmi náà máa fi patí wọ̀nyẹn èèyàn lójú ló ti yé tó bá di lọ́la ọjọ́ tí n bá gba gbogbo nǹkan tó bá wù mí láti lọ nàìjíríà nígbà tó bá ti yá mi pé kì í ṣe pé wọ́n deport o pé mo kàn fẹ́ ṣe é lọ nàìjíríà ìlú tó bí mi ó ti yé tí n bá rí ìyá yẹn á kí mi ni màá kí kò lè ní kán fọlọ́pàá mú mi nítorí kí ni tọ́rọ́ ti ní kí n bú Tinubu of of all people ó ti ní n bú mi ì purọ́ mi ò purọ́ ó ti ní bú ẹnìkan rí wọ́n lè ṣẹ̀ wọ́n normally téyàn ò bá sọ fún mi kí n búyàn tó bá ṣẹ̀ máa bá wọn sọ wọ́n ti ní kí n búyàn rí ó dẹ̀ lè jẹ́ pé oúnjẹ ẹ̀gbọ́n àtàbúrò ìyá àtọmọ wọn máa ń jà ẹbí àtàbí wọn máa ń jà and I notice their close ọmọ and gbogbo nǹkan náà dẹ̀ sọ fún mi dẹ̀ sọ ọjà dẹ̀ ni wọ́n ní wọ́n bá mi rà ní tó díjà wa but kì í ṣe gbogbo tó díjà yẹn kan nítorí gbogbo géèmù yẹn bó ṣe lọ gọgọ tí yé mi they just want me to shut up ní pé kí n má sọ̀rọ̀ àwọn terrorist mọ́ kí n má sọ pé no to terrorism what it's danger for me for my children for my family for the k one and all the people tó bá mọ̀ ìpó mọ̀ náà mọ̀ mọ́ mi that's it thank you you understand me ah, àti ìpè èṣù lẹ́yìn ìbejì ni woman every time wá ti dọ̀rọ̀ kìíní ẹ ṣó yẹ kó lọ kí ló lọ ṣe lọ́dọ̀ tó bọ́lá wọ́n sọ pé thirty thousand dollar kan ó wà nílé ń bẹ́yẹn let me tell you kò ń ṣe thirty thousand dollar ní nǹkan tó rà lọ́wọ́ mi ah. tá a kó lọ Si nàìjíríà tó ń rà tí wọ́n rán mi táwọn náà dẹ̀ promise mi láti ṣí gáràjì fún mi wọ́n ìjẹ́mi ló wọ́n ṣe wà wa. Garage yẹn tó n tó lè n ti bẹ́ẹ̀ ni òun àti fámílì ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣí gáràjì fún mi torí wọ́n bá mi ní tí mò ń ni ẹ lọ wo time yẹn three years ago ti mo tin ń sọ̀rọ̀ wá ti mo máa ti ń sọ̀rọ̀ àwọn èèyàn lórí Facebook gbọ́n sí i ṣé inú mi dùn ṣe máa jáde kò sówó láàmú aṣọ pé mi ní one thousand dollar báyìí bọ́ máa jáde wa máa jó báyìí ni wọn kó wà lábáyé mi mo dẹ̀ free láti sọ nǹkan tó bá wù mí anybody tó bá bú mi lórí facebook tó bá wù mí láti dà máa dáhùn tó bá kobo máa kobo wọn gbà tó dẹ̀ wá oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ó ti yé ṣé wá sọ kọ́kọ́ fún ẹ Debbie ó máa lọ lé wọlé àdúrà dáadáa mi ìfẹ́ sọ yẹn fún ẹ mi ìfẹ́ sọ fún ẹ because bó ṣe rí pé nígbà tó ń sùn mí November nígbà tó máa di January 1st bàbá ọmọ mi kú wọ́n dẹ̀ pa ni ṣó experience mo níyẹn débi ò tí ì rí nǹkan kó máa nírú ẹ̀ mo ní mi ní sọ tẹ́lẹ̀ mo wà nírú ẹ̀ débi mi ní kó jáde kó má bù mí o gbé ṣáàtì mi kó bù mí dáadáa mi ní send your ass ó máa sì jẹ bastard yà wá jẹ sọnọba ìyànà ń jẹ bẹ torí pé gbogbo ẹjọ́ tó dá Si tó máa nírọ̀ ni mo pa kò ṣojú ẹ̀ ah dókàsì godmother godmother dókàsì tẹ́ ẹ̀ bá ra góòlù àti gbogbo bẹ́ẹ̀ bá ra góòlù fún dókàsì ó máa di ìjà ó máa dìjà ra góòlù ránṣẹ́ sí ọmọ dókàsì náà torí mo ṣe ìsọ̀rọ̀ lórí Facebook náà tí dókàsì tó ṣe bó ṣe burú tó ìbú mi dáadáa tó ti gbẹ́bọ fún mi yẹn òun ló jáde níbi tó ìbá mi solicite fowó bọ́yọ́ àti ní pé má san owó ó dẹ̀ dá mi lójú gan pé gbogbo àwọn family godmother wọ̀nyẹn tí ìyẹn tí godmother gan ò bá dá sí nínú owó yẹn bẹ́ẹ̀ ni ìyẹn tí godmother gan ò bá dá nínú owó yẹn so ọ̀rọ̀ godmother àti àwọn one night stand at anything ẹjọ́ madam Bímpé ṣé wọn pé ọmọ tó fi respect fún ẹ̀sìn ó jù mí lọ mo kàn ń sọ fún ẹni bọ̀ kì í ṣọjọ́ orí la fi ń ṣe o but respect me i respect but me ní any respect for you again because you go after me enough is enough of your fokre if a certain body is attacking me you go there and they are joining àti pé èmi àti ẹjọ du ọkọ àbájọ ṣe nǹkan kan irú ọkọ tó bá fẹ́ kì í ṣe choice mi bàbá ẹ̀ ń sìn professor àti òkò ń ṣe irú bàbá mi ó ti yé Àkúrẹ́ Ondo state ní gbogbo wa ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn dignity kẹ̀dẹ̀rẹ́ ó yàtọ̀ síra wọn èmi ní dignity you don't have please ẹ̀ ẹni tó bá dẹ̀ tún sunkún godmother godmother ti lọ igi ti dá ẹyẹ ti fò ẹ lọ wá another one ẹ ti gbọ́ gbogbo yín mo sọ tí bá sọ pé gbogbo yín pọ́tẹ̀ ni mo sọ yín tó lówó ń sẹ̀ máa sọ pé rọ ni orí ọ̀fẹ́ mi ó ti ọ̀rọ̀fẹ́ ọlọ́run òun ló sọ náà Kwame jẹun tó nílẹ̀ Nàìjíríà ń sìn tó dẹ̀ lẹ́ni tó ń gbélé lọ tó tún ra góòlù tẹ́mọ́dẹ̀ tí wàá ra góòlù tán ẹ̀ wá ní mojú ẹgbẹ́ yín mọ́ torí tí mo ò bá gbé tí gbọ́dọ̀ mọ̀dọ̀ bá wá sọ́dọ̀ mi ń sìn pé àwọn aráalé àtàrà àta àti one night stand gbogbo wọn pátá àwọn politician tí mo mọ àtàwọn tí mo mọ tí wọn bá kúkú rán wá tí wọn bá rán godmother wá wọn ò níwádìí pẹ̀lú mi systematically mi tẹ́mi bá tètè mọ̀ pé wọ́n rán wọn wá ní ìtútọ́ ní kí wọ́n pa nìyẹn màá ti ya play smart tó bá ti fẹ́ yẹsẹ̀ yẹn lèmi náà máa ti yẹsẹ̀ máa yá adákẹ́ bí mi níṣẹ́ kọ̀ọ̀kan nígbà tí mo dẹ̀ lọ fẹjọ́ sun fámìlì wọn tó lóun mọ̀ wọ́n rí tán láàbúrò wọn ni bọ̀dá wọn ni fámìlì làwọn kìnnìkan kìnnìkan obìnrin sọ godmother sọ fún mi ẹni tó dẹ̀ tún sọ ń pa iná deny mo dẹ̀ tún play voice note ń bí mi ò lè play voice note yìí mother, too much because he, the Canada call call mami because of the law me call to Canada because of the law of Canada everybody dẹ̀ gbọ́ tẹ bá dẹ̀ gbọ́ tó tó báyìí ẹ̀yin máa máa pariwo mi Auto Bola yẹn Auto Bola ṣe báyìí Auto Bola kinní kan Auto Bola kinní kan just to be changing gbogbo story mi i will be bringing the truth and you be changing it to the irọ́ kí ló dé fèrúgbà bùkún madam ẹ̀ eh, kí lórúkọ ẹ̀ bí pé ó máa ń fi èrúgbà bùkún jù orí àbùkù tó fẹ́ dé àti ìyà tó ń bọ̀ lórí ọ̀rọ̀ London ó yẹ kó fún ẹ dábọ̀ tó o bá ṣọ́ra kò ní fún ẹ o tó máa bìlí pé you have been long in London but you are terrorizing how can a terrorist be working in London how can he be working as a nurse ó yẹ kó máa lọ ó yẹ kó wà nínú ó yẹ kó wà nínú àwọn tó máa dèmọ́lẹ̀ síbi ní ọgbà wọn tó àwọn tó ti sínwín sódà kan máa fún wọn náà ní benefit àwọn wèrè kò yẹ kó máa kí ọ wèrè àmì kò yẹ kó máa mi lọ kí àwọn èèyàn kó sọ pé ó nọ́ọ̀sì ni ẹ ti yé because you have been in that place you have served you have served them many years they can help you you get your benefit but stop involving in terrorism okay. ah kilo ló gan godmother wọ́n gba godmother godmother ṣé bí owó ṣe rí sí nìyẹn láti nígbà tí Kwame lọ sí Nàìjíríà gbà yẹn a máa gbé píkṣọ ibi tí wọ́n ti screenshot ẹ̀ papọ̀ ibi tó wọn àti aṣíwájú ti wà aṣíwájú ṣe sọ pé kán lọ attack mi aṣíwájú ló ní kan ṣe kinní kan òun àtàwọn Buhari yẹn wọ́n jọjọ jókòó ni abẹ́ẹ̀ sì gbàgbé tó sọ pé lánàá àwọn àti Buhari làwọn jọjọ wà ní Aso Rock. mo ní fídíò yẹn lọ́wọ́ bí mo tún share mo tún download ẹ̀ wà lọ́wọ́ mi. kí ló wá ń tẹ lára gbogbo nǹkan yẹn ló sọ ẹ kì í ṣe onìkan ló máa kọ́kọ́ bá jà What? oh you know why I could talk I have mouth to talk about the godmother when it is time that time because I know mo mọ nǹkan tí ó wá actually gbogbo nǹkan tó wá ṣe òye níbọ̀ tó ṣe nígbà tó yá because wọ́n rajà lọ́wọ́ mi ni mi sọ pé mo ń godmother mi ò dẹ̀ bá wọn bú ẹni kankan bẹ́ẹ̀ ni ọyìn tó ní kí n lọ bú yẹn torí tí n bá ti bú aṣáájú wọ́n ti mọ̀ pé wọ́n máa àwọn èèyàn wọ́n máa wọ́n ò ní jókòó sinmi and that, that time gẹ̀dẹ̀ lèmi ti ni mo ti ń praise aṣíwájú ni mo ń ṣe many things fún wọn lèmi sọ pé ó máa lọ fún two thousand àwọn ló máa di president náà kọ́ mi mo ti ṣe two thousand and nineteen ni mo ti ń ṣe àbí eighteen ni mo ti ń ṣe nineteen nineteen ni mo ti ń ṣe fún aṣíwájú bí mo ṣe àwọn ìgbà tí mo bá wọn jà gan mi ò lè bá wọn jà o tí mo bá wọn sọ̀rọ̀ torí àwọn ọmọ wọn náà ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn lónìí kó má bàa ṣẹlẹ̀ torí ọmọ wọn à ń bọ̀ dé àtàwọn ọmọ wọn tó máa jọ ń jà ni mo ṣe bá wọn kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ pé kí ló dé every time tọ́n bá ti ní Binu, bínú wọ́n ní wọ́n gbọ́n ní wọ́n ní gbẹ́bẹ̀ mọ́ torí tí wọn ni mo ṣe sọ nígbà gbogbo sí aṣáájú ni mo ṣe láti ilẹ̀ kó tó di pé wọ́n wá tán ní kí wọ́n máa bu àwọn tó dẹ̀ ní kí wọ́n máa bu wọ́n mọ̀ ẹni tí wọ́n rẹ̀ pèsè wọ́n mọ̀ kọ́ tán tán ní kí n because by the time tí n bá ní bá ń pọ́n wọn léyìn tán take action Lori. gbogbo nǹkan tán ni wọ́n ṣe fún mi it may affect the people to ń ṣèkà yẹn náà àti gbogbo wọn yes wọ́n fẹ́ ká ṣe wọ́n tún so many things ló wà mí involved nínú ọ̀rọ̀ yìí ò ń mi so Kwame lo lọ pákó ẹ̀ lọ jókòó jẹ́ ṣó ti yé ìyá ẹni tó lọ́mọ gangan ẹni tó lọ́mọ ṣó ti ní ṣé wọ́n ti ní trouble rí ẹni tó lọ́mọ ìyá olówó ọmọ ẹ̀ tó wà lọ́dọ̀ ọmọ méjì ló bí bàbá tó dẹ̀ bí ọkọ tán fẹ̀yìn kì í ṣòun ni bàbá yẹn gbogbo èyí tí sọ jíwá tó wá ń sọ yẹn kò story yen. ọmọ àkọ́kọ́ tán bí kì í ṣòun náà bí Ayọ̀mídé nìkan ọkùnrin yẹn nìkan náà bí fún máa yẹn máa ọmọ ọmọ yìí bòbóyá kàlàbà yẹn ó ti yé and the man is not I don't think he's a policeman you are you getting me he's not a police so gbogbo oúnjẹ kan sọ story ten jam talk ten sọ gbogbo nǹkan yẹn kì í ṣe nǹkan tó jẹ́ lẹ́ńṣẹ̀lẹ̀ pọ̀ mí ní láti ṣàlàyé fún yín you getting me so ojú yín náà ṣe kó thirty thousand tí mo gbé jẹ́ tí kan náà tó lóun wà ní Canada ń bíbà tó sọ pé ẹ̀rọ nkẹ́ ẹ̀ owó kan olówó wa tí tó wà lọ́wọ́ ẹ̀ oníkìríkọ̀kìrì kan tó ṣe gbogbo nǹkan tó ń ṣe ó rú mi lójú I don't like that she's not the first person to buy something from me and the way the things was going I don't want have sensed it and I've have a dream about it that actually they are planning for me to get into trouble so that I can be deported here and I'll be sent to Nigeria and they can do me the way they want to do me. But thank God, ọjọ́ tí a dá ti yẹ bẹ́ẹ̀ ni ọjọ́ tí ọ̀tá dá fún èmi bọ́lá ọjọ́ náà ti yẹ kì í ṣe èmi bọ́lá fọláṣadé ikú tí wọ́n náà fẹ́ẹ́ fi pa mí àwọn tó plan mi kú yẹn ló máa kú kú kì í ṣe èmi bọ́lá. so kwame ọjà wo ló ń tà tí wọ́n fi kówó fún ẹ you, are being paid because you bully me you believe you can bully person you can terrorize somebody you collect such a man. you are going to lose it they sue me to court the father of my baby die after some days after few days yeah kò pé sixty days wọ́n sùn mí the father of my baby die it's going to happen to you the same way bí mo ṣe feel ẹ̀ the karma will roll you will surely feel it o ò tí ì rí nǹkan kan tó o bá dẹ̀ fẹ́ rí bẹ́bẹ́ wàá stop ibi tó dé yẹn èèyàn kì í ṣèkà kó o sọ pé o fẹ́ o ò lè tájẹ rúpẹ́ kó ló fẹ́ gbọ́ ní gbowó òkúta níbo ló kí ló fẹ́ fi kún tẹ́mì kí ló fẹ́ fi kún o tájẹ rúpẹ́ o wá lóò ní gbowó òkúta owó kí ló fẹ́ gbá o fẹ́ gbowó sáyẹn sáyẹn padà òkúta ló máa gba òkúta dárí láti àmì mo ṣe ń sunkún ó rò pé wọ́n sùn ọmọbìnrin nǹkan kan tó wá ṣẹlẹ̀ sí ní January you don't have pity on me at all at all that time you are blogging me ó máa lọ kọ́ tù mí o if you stop you don't stop talking about this woman you go to call. court tí tí tí tí dòkásì bá jẹ́yàn burúkú bíi tiẹ̀ ó yẹ kó máa fi iná ọmọ ẹni kó lè bú màá yẹn dáadáa kán dẹ̀ lè sú ẹ̀ sí kọ́ torí ò ní nǹkan tó fẹ́ fi kù wàá ta gbogbo nǹkan tó ti kójọ nàìjíríà yẹn wàá ta góòlù etí ẹ̀ kò ní ka nọ́mbà one wọ́n tún wá ba rẹ́kọ̀dù ẹ̀ jẹ́ ní ìlú tó wà yẹn ọ̀rẹ́dì rẹ́kọ̀dù ẹ̀ ti bàjẹ́ rẹ́kọ̀dù ẹ̀ ó ti bàjẹ́ bọ́tò ò tí lè mọ̀ lónìí tẹ́nibọ̀dì lè jí woman yẹn gbé lọ́wọ́ anybody into etí wọn màmá yẹn eh, madam yẹn fẹ́ ṣe ló fẹ́ ṣe the way they dey the day they want to stop you èmi mọ̀ that day wọ́n ti fún ẹ lówó gbogbo ohun tó wà lórí ẹ ni pé bó ṣe máa blow owó sọnù bó ṣe máa ra gold bó ṣe máa lọ tó máa máa bọ̀ tó kàn máa máa jáde tó máa lọ́rùn tí bá dírẹ́sì o invest owó kọ̀ọ̀kan pé o ṣe òwò kan báyìí you don't talk about one business like this. You just want to have the money, build a house, and sit down to and produce kókò máa bí ọmọ fún Germany ọmọ tó ní mi ń sọ pé ò ní jèrè ẹ torí ìwọ náà ti ṣépè dáadáa tó lóò jèrè ọmọ. ṣó o tan ni ìṣàgámù ni wùmá yẹn ìjẹ̀ṣà ló o olè báwo ni ìjẹ̀ṣà tó lè kí ni ó dé tí ìjẹ̀ṣà wàá godmother ó ò dẹ̀ bímọ fún jẹ̀bú kán bàbá sọ pé ìjẹ̀bú ń kọ́ ló bímọ fún wọn ṣe fi ọlá ìjẹ̀bú yẹn wò ẹ́ ṣó ò jẹ tó ń bẹ̀ ni nǹkan díẹ̀ lèèyàn máa ń jẹ nínú nǹkan ní nǹkan kí ni tiẹ̀ ó bá jẹ́ pé ìjẹ̀bú gan ni gbogbo àwọn yẹn kò lè ju yẹn lọ ó ò ṣèjẹ̀bú ìjẹ̀ṣà ló lè wọ́n fún ẹ lábúdú ọwọ́ yẹn wọ́n ra góòlù fún ọmọ ìjẹ̀ṣà àbọ́mọmọ ní ṣé ọmọ ìjẹ̀bú ló bímọ fún àwọn ọmọ tí olótìbú tọ́nà tọ́nà gbé wọ gbé orí orí ọmọ tọ́rẹ̀mí sọ̀rọ̀ ọmọ tori gbogbo ọmọ mi yẹn gbogbo ẹ̀ ló ti bú tó bú ọmọ mi dáadáa wo tí èmi bá sọ̀rọ̀ fún ẹ tí bá bá ẹ tí wo kò dẹ̀ sí à ta ló fún mi ní à lẹ́ni ẹ ṣé o tí n bá bá ẹ dá sí òun wá tí n bá pẹ́ ẹ dá sí gbogbo àwọn tó yìn bá àtẹ̀tọ́ kẹsì pé torí wọ́n fẹ́ kí ìyàwó ló wá sọ́dọ̀ wọn ẹ Auto Bola ń ta mọ́tò tó tọ́ bọ̀tẹ́ anybody lè lè bá ra mọ́tò ló lè rọrùn kó wá ra mọ́tò kán tó wá ra mọ́tò lọ́dọ̀ Bímpé ṣé ra etí náà fẹ́ rà ṣé ra etí náà fẹ́ ń tà ra etí náà ń lò ní London God bless you Adùnní Akínbóyè ó ṣèjọ ṣé ra etí tó ń tà London tí òun náà fẹ́ kó wọlé sásìbẹ̀ yẹn èṣù lẹ́yìn ìbejì ni kéwọn nìṣó rí nǹkan tí máa fi ń tẹ̀ sójú ẹ̀ nìyẹn èèyàn tèmi ni ìgbà tó lámì kò sẹ́nìbọ̀dì tó wà ń bẹ̀ aṣíwájú yẹn ó ti yẹ yín sórí bíi pé Ondo state mo ìfihàn ẹ̀bọ̀ mi ò kì í ṣọmọ Ondo ó dá mi lójú pé mọ́mí ẹ̀ oríta mẹ́ta ibi tán ti ń ta pàrágà yẹn náà ti lóyún ẹ̀ má bínú fún ìtí mo sọ tori pe pé òwúwà bí èmi ti bá ìrírí ọmọ tó bá ti ẹ̀rẹ́ nìkan báyìí wàá máa wò pé òkè kínní kan ọmọ mi ń sìn bó ṣe wà yẹn ni bọ̀bọ̀ tó pa yẹn ọmọ Ìjẹ̀bú ni wọ́n kàn kúrò láti Ìjẹ̀bú-Òde bọ̀ wálé lọ sí ọmọ Ìjẹ̀bú-Òde ni bàbá ọmọ mi mọ́lẹ́kì yẹn ibi tí wọ́n lọ tẹ̀dó sí ni láti Ìjẹ̀bú-Òde. gbogbo yín ẹ kàn máa ṣe yánmá yánmá yánmá yánmá ẹ wọ́n sú ẹ̀ just to me you will now think I, will come out today màá máa bínú màá máa bínú màá máa bínú iná máa bá irin àmà àbàjẹ́ kó sú ẹ̀ wo ọjọ́ tí n bá lọ sí Nàìjíríà wá rí mi màá sọ̀gì ìyá yẹn àǹtí wọ́n ní má dárúkọ yín ni wọ́n dẹ̀ ní má privilege ní ẹ̀ ni ẹ ṣàrà góòlù fún dókàsì o dókàsì o gbúdọ̀ ra góòlù tó bá ti ń bọ̀ ra góòlù kékeré wá fún mi tó bá ti rà fún bébí ẹ rà fún mi kó rà fún Adébùkọ́lá góòlù góòlù ọmọ mi ò láìkì tó tóbi gbàgbà èmi láìkì nǹkan tó tóbi ó ti yé ẹ ra góòlù kẹfì.